ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọ̀dẹ̀ òdò bí àdìrẹ bí alihamdulilayi rọ́bì alami ògo ni fọ́nà lókè ọ̀run fún àǹfààní ta tó dígbà láti rí ọjọ́ àbámẹ́ta tòní láyọ̀ àti àlàáfíà ọ̀pọ̀ lájọ́ bẹ̀rẹ̀ oṣù tuntun yìí ṣùgbọ́n wọn kò láǹfààní láti débi tí adédúró lónìí a kò fi yàn wọ́n àfi gbé orúkọ ọlọ́run ga ni bákan náà ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo ìgbà ló yẹ ká máa dúpẹ́ látàrí pé ó ń ṣọ́ wa ó ń fi àánú rẹ̀ ṣọ́ wa kò gbowó kò gbòbì lọ́wọ́ wa kò tó dá wa sí alihamdulilayi rọbì alami lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ ẹ kú ojúmọ́ sórí ètò ojúmọ́ aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ odò bí àjèrè bí ẹ àti dé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò ojúmọ́ aláyọ̀ láti máa fún yín láwọn ọ̀nà ìyẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí tàná òníjọ tèní tèní òníjọ tàná torí àti kọ́ àwọn ọ̀nà ìyẹn dé bíbà fún yín láti máa fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ láàárọ̀ gbádùn ètò ojúmọ́ aláyọ̀ tààrọ̀ yìí ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á pé dọ́jà ni èmi tí tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́rọ̀ bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà èmi náà ni màá máa jẹ́ atọ́kùn yín fún ètò ojúmọ́ aláyọ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ ọ̀mọ̀wé aláwìyé adébáyọ̀ lórí instagram gbàgede imo underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí youtube bákan náà ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa òlọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀ bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà nìkan amóhùnmáwòrán BGI TV ẹgbẹ́ kìíní wá àwa ló kàn ẹ jẹ́ ká fi tiwa gbé tìyín lárugẹ kó lè rèé bó ṣe yẹ kó rí àwọn tó ti bá wa dòwò pọ̀ lọ́lẹ́ròyìn pé ọ̀gáníkọ́m láwùjọ òkúta ẹ 干嘛？ tẹ̀sánwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ẹ̀ kókó tí ó ṣeṣe kẹ́ ẹ bá pàdé níbi àwọn ìròyìn tá a ti máa mú wa wá sí etí ìgbọ̀nyín nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ǹjẹ́ mọ̀ wípé lánàá ni wọ́n ṣe àyájọ́ fún gbogbo àwọn obìnrin lórílẹ̀‐èdè àgbáyé wọ́n mà ti sọ di mímọ̀ wípé lásìkò yìí àwọn obìnrin náà òyàn wọn yóò máa gba ipò gbòógì ní orílẹ̀‐èdè Nàìjíríà àwọn wo ló sọ bẹ́ẹ̀ ẹ máa láǹfààní láti g gbọ́ lénìí obìnrin kan náà tún sọ̀rọ̀ o obìnrin tó ṣe bẹ́ẹ̀ tó gbajúgbajà dáadáa ó ní ẹ̀wọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ti wá di pápá kí wọ́n máa pa ènìyàn ó ti di pápá ìṣeré ìpànìyàn èmi kan mo sọ o obìnrin yìí òun ló sọ bẹ́ẹ̀ ẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn tí wọ́n ti fi ojúlédè láàárọ̀ yìí táwa náà sì ti ṣetán láti máa mú wọn sí etí ìgbọ̀nyín lórí ọ̀rọ̀ ètò ààbò ìjẹ́jẹ́ pé àwọn àjọ kan ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n o láti máa ṣe ìkówójọ fún fún àwọn ẹlẹ́ṣọ́ ààbò kí wọ́n lè rí ojúṣe wọn ṣe lórílẹ̀‐èdè nàìjíríà àwọn wo lọ̀rọ̀ yìí kàn ẹ̀ máa láǹfààní láti gbọ́ lẹ́nìí bákan náà ìbàbá ẹni ọdún ọgọ́rin eighty years ló ti para rẹ̀ kí ló sun débẹ̀ kí ló rò débẹ̀ níbo ló ti para rẹ̀ ẹ̀ máa láǹfààní láti gbọ́ lẹ́nìí àwọn ikọ̀ ọmọ ológun orílẹ̀ nàìjíríà wọ́n mà ti ń sọ di mímọ̀ wípé àwọn ò ní fi ààyè gba ìdúkokò sí ètò ààbò lásìkò àwẹ̀ Ramadan lásìkò yìí o báwo ni wọ́n ṣe sọ bákan náà àjọ DSS ikọ̀ tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti pagi ìkìlọ̀ fún àwọn mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì lásìkò lẹ́ǹtì àti àwẹ̀ Ramadan ìkìlọ̀ wo ni wọ́n ṣe fún wọn ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí bákan náà hmm, ẹ wò ó ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ MC Olúọmọ ó ṣe bẹ́ẹ̀ ó máa gbèkúrú jẹ́ lọ́wọ́ ẹbọra báwo ni ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ aláyọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lọ nípínlẹ̀ Kaduna wọ́n mà ti sọ nǹkan kan tó máa ṣe lórí wọn kí ló sọ pé wọ́n fẹ́ ṣe lórí wọn ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí gómìnà Bago tó kúnlẹ̀ síwájú Tinubu ọ̀rọ̀ rẹ̀ ó mà ti ṣe bẹ́ẹ̀ ó ti gborí ẹ̀rọ ayélujára kan kí làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nàìjíríà ń sọ nípa rẹ̀ gómìnà bàgọ́yì fúnra rẹ̀ òun náà máa ti sọ̀rọ̀ kan ó ní ẹ̀rọ ayélujára social media yẹn nǹkan báyìí báyìí ni kẹ́ ṣe ṣe ẹ máa gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ wò wọ́n pa èèyàn kan ní ilé ìjọsìn ilé ìjọsìn àgùdà ẹ wò ó bí òṣìṣẹ́ ṣe pa pásítọ̀ lórí kìnnì lórí obìnrin ah ẹ wò gbogbo ẹ lẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ gbogbo ẹ láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ká tó jọ jẹ ìgbádùn ètò ojúmọ́ aládùn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní ilẹ̀ Yorùbá nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìròyìn yàjóyàjó ni ó ẹ máa gbọ́ lórí ètò ojúmọ́ aláyọ̀ láàárọ̀ yìí ojú ní bí omi kì í ṣe àìmọ̀ fọlọ́kọ̀ àfi tèmi ò nílò tó bá dọ́jà báyìí wọ́n á kó dọ́jà ní Samuel Owóyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí ẹ̀jẹ̀ ń dátọ́ mi bí n bá lọ bí n bá dé kí n wá máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ kú ìkàlẹ̀ bá a ṣe ń fún yín ní kókó orí rẹ̀ màá máa wọnú ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ fún yín ní kókó ìròyìn eré ìdárayá yìí ná ọpẹ́ o a dúpẹ́ lọ́wọ́ lánàá ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin falconet wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jáwé olúborí o nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè morocco pẹ̀lú àmì ayò méjì sí òdo ẹ má gbàgbé pé àwọn ọkùnrin wa wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fìdí rẹmi nílọsọ́wọ́ orílẹ̀-èdè uganda pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan ṣùgbọ́n àwọn obìnrin wọ́n jẹ́wọ́ ẹni tíṣẹ́ yé lórí pápá nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè morocco pẹ̀lú àmì ayò méjì sí òdo nígbà tí Christian Juma ìyẹn náà ó tó ṣe bẹ́ẹ̀ ó gba ẹlẹ́ẹ̀kejì wọlé báyìí ni gbogbo ẹ̀ ṣe rí bó ṣe yẹ kó rí lánàá tí ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Falconet tí wọ́n fi jáwé olúborí níbi ìdíje All African Games èyí tó ń lọ lọ́wọ́ lórílẹ̀ Ghana bákan náà má gbàgbé pé wọ́n ti kó wa pọ̀ pẹ̀lú ìsọ̀rí bíi pẹ̀lú àwọn orílẹ̀-èdè bíi Ghana Ethiopia Tanzania Uganda gbogbo wọn ni wọ́n ti jọ wà nínú ìsọ̀rí kan ṣùgbọ́n ní orílẹ̀-èdè nàìjíríà àti ṣe bẹ́ẹ̀ àti jáwé olúborí o tá bá lè yanyan tá bá lè jáwé olúborí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn ẹ̀hẹ́n àti bọ́ sí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi final yẹn yẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ nípa ti àwọn agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti móríyìn wá fún wa lánàá ẹ jẹ́ ká sọ́ di mímọ̀ fún yín pé ṣáájú ẹ ti mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà super eagles wọn kò ní akọ́nimọ̀ọ́gbá lọ́wọ́ yìí bá bẹ́ẹ̀ náà dẹ̀rẹ́ ẹni tí àjọ tí ń ṣe bọ́ọ̀lù tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nàìjíríà àjọ nfl wọ́n ti kéde rẹ̀ o wípé àyè yẹn ti ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí ní báyìí emmanuel amunike ni ó ti wá ń ṣe bẹ́ẹ̀ ló ti nawọ́ sókè díẹ̀díẹ̀ kò nawọ́ yẹn tán látàrí pé òun náà ó nífẹ̀ẹ́ sí iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè lọ́jọ́ ẹtì friday àná ni wọ́n kéde gbogbo eléyìí lẹ́yìn tí ó ṣe pẹ̀sẹ́rò tó de gbogbo ẹrù rẹ̀ tó fi wá sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí wọ́n ti sọ di mímọ̀ wípé emmanuel amunike òun náà ló ti fẹ́ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ gba iṣẹ́ náà látàrí bó ṣe fìfẹ́ hàn sí iṣẹ́ náà níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wa lẹ́nu wò wípé bàbá ṣé tí wọ́n bá fún yín níṣẹ́ yìí ṣẹ́yìn náà ṣe máa ṣe iṣẹ́ yẹn náà dáadáa ó ní kí orílẹ̀-èdè mi lórílẹ̀-èdè nàìjíríà ẹ sì mọ̀ mí pé mo ti ṣe ojú fún orílẹ̀-èdè nàìjíríà nígbà tí mo jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún ìyẹn under seventeen bákan náà mo ti kópa fún orílẹ̀-èdè eh, tanzania nígbà tí mo jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn náà níbẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mo ti fìgbà kan rí barcelona òun ni àwọn àṣeyọrí tí Emmanuel Amunike ti ṣe sẹ́yìn eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa wòye ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ó eléyìí ló wá láti ọ̀dọ̀ àwọn abẹ̀ṣẹ́kù bí òjò bá bá dógún ọdún ń bọ̀ wá kọ̀la bàbá oṣù ń bọ̀ wá kọ̀la Anthony Joshua ó ṣe bẹ́ẹ̀ o ó ṣe ohun téèyàn kan ò ṣe rí ó fi ẹ̀ṣẹ́ àràmàǹdà àràbàǹdà ó fi ṣe bẹ́ẹ̀ ó fi na Francis Ngannou lánàá o ní orílẹ̀-èdè Saudi Arabia ní ìlú Riyadh ló ti ṣẹlẹ̀ o ẹ wò ó ìnàkúnà ẹ̀ṣẹ́ kan ti ń gbé màálù ṣubú òun ni Anthony Joshua ó fi na Francis Ogonu lánàá tí kò lè dìde mọ́ ó nà án lẹ̀ pátápátá ni o ní báyìí ẹni tí ọ̀pọ̀ wá súnkàn tó ṣeéṣe kí Anthony Joshua bájà ìyẹn Tyson Fury ló ti sọ di mímọ̀ wípé èmi náà mo ti ṣetán o mò ń dúró dè rẹ̀ má bọ̀ lọ́dọ̀ tèmi èmi lọ́pọ́ súnkàn ẹgbẹ́ kìíní wá èmi ló kàn láti bá Anthony Joshua dà ẹni tí ó sọ ilé ìdí mímọ̀ náà ni Tyson Fury látàrí bó ṣe sọ̀rọ̀ sí àṣírí Anthony Joshua lánàá ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tó fi ìyà Francis Ogonu ẹni yìí ó ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó ó ti ṣe tiẹ̀ nìyẹn o fúrì mi ló kàn gẹ́gẹ́ bí ẹni tó kàn fún Anthony Joshua láti bájà bákan náà ló gbóríyìn fún Anthony Joshua wípé ó ṣe dáadáa ó ṣe ìjà yẹn ó ṣe bí ẹni tí ó rí ọwọ́ mú lágbo àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn òun náà ó tún bá ẹni yìí ó tún bá ẹni tí ń ṣe ẹni tó náà ìyẹn Francis Ogonu ó bá kẹ́dùn pé ẹ wò ó oríire for the winner ẹ kú ìrọ́jú for the loser ẹ̀dẹ̀ má gbàgbé wípé Tyson Fury yìí òun àti Olisada Usyk ló ṣe ṣe kí wọ́n máa láǹfààní láti máa kojú ara wọn ní kò pẹ́ kò pẹ́ yìí ṣùgbọ́n ibi tí ọ̀dọ́ dé dúró yìí òun ni pé Anthony Joshua ó ti jáwé olúborí o láti rí i pé òun náà ó rí ọwọ́ mú lágbo àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn ọjọ́ kejìdínlógún oṣù Eh, karùn-ún ọdún tí a wà yìí ni ìjà kan tún máa ṣẹlẹ̀ láàrin Fury àti Olisada Usyk ẹ jẹ́ ká wò ó ẹni bá jáwé olúborí láàrin àwọn méjèèjì hmm, ọjọ́ iwájú ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó dán mọ́rán torí ẹni tó bá jáwé olúborí ló máa lọ bá Anthony Joshua jà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́ o ẹ jẹ́ kí wá tẹ̀ sọ wájú fún yín kí n sọ di mímọ̀ lágbo ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ìyẹn Erling Haaland ló mà ti sọ di mímọ̀ ó mà gbóríyìn fún ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ìyẹn Ramos Rodnod ó sọ di mímọ̀ fún wípé wò ó òun ṣe dáadáa nísà tí a wà yìí mi kò lè jiyàn rẹ̀ torí ìwọ náà tàbá ń sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú ò lè ṣe àlè fi ọwọ́ rọ́ ẹ dànù sí ẹgbẹ́ kan ó gbóríyìn fún agbábọ́ọ̀lù ọwọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United yìí ìyẹn Rasmus ẹni tó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United nínú láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta pẹ̀lú owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ ní sáà tó kọjá ẹ wò ẹni Haaland ẹni Haaland agbábọ́ọ̀lù ọwọ́ wájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ó ti gbóríyìn fún agbábọ́ọ̀lù ọwọ́ wájú ti ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United pé òun náà ṣe dáadáa lásìkò yìí ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sórílẹ̀-èdè Spain nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid kí ló ń ṣẹlẹ̀ ní ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ẹ má gbàgbé pé agbábọ́ọ̀lù wọn wà ní gbogbo yẹn ju Bellingham ni wọ́n fún ní káàdì pupa ní ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n sì fi ìjìyà ẹ̀ṣẹ̀ kọ lọ́rùn wípé ìwọ gangan báyìí wàá pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ méjì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ náà léde láàrin ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wọn kò gbà wọn wọn bá kọrí lọ sí ilé ẹjọ́ wípé àwọn gbọ́dọ̀ gbéná wojú ìjà ìjìyà ẹ̀ṣẹ̀ yìí ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn asán ni wọ́n bá bọ̀ látàrí pé wọ́n fi àkékọrí pé ní dandan ní dandan ni Jude Bellingham ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jìyà ẹ̀ṣẹ̀ èyí tó ṣẹ̀ yìí tó fi gbá káàdì pupa wọn gbọ́ sí wọn lẹ́nu o wọ́n ti sọ di mímọ̀ pé ẹ lọ wá ẹlòmíì tó máa rọ́pò rẹ̀ níbi àwọn ìfẹsẹ̀wẹsẹ̀ méjì tí agbábọ́ọ̀lù yìí yóò máa pàdánù eléyìí mo ní kí n sọ di mímọ̀ fún yín pé Jude Bellingham wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ o wípé yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ méjì níbi ìdíje Spanish La Liga látàrí bó ṣe ní ọ̀rọ̀ áwọ̀ pẹ̀lú adarí ayò bákan náà ó ṣe bẹ́ẹ̀ ó ṣe ohun tí ó fi gba red card níbi ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n gbá kẹ́yìn bákan náà wọ́n sọ di mímọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ kojú Celta Vigo àti Osasuna ni agbábọ́ọ̀lù yìí ni kò ní láǹfààní láti máa wà níbẹ̀ ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín kí n padà sórílẹ̀-èdè gẹ̀ẹ́sì Eric ten Hag ó mà ti ń tẹnumọ́ wípé ẹ wò àkànṣe iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ òun ni ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lásìkò yìí tó sì jẹ́ wípé ojú ọ̀nà tó dára ni a wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Eric ten Hag tẹ́ ẹ̀ bá mọ̀ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United òun ló sọ eléyìí di mímọ̀ látàrí bí nǹkan òṣìṣẹ́ nu rẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ́wọ́ yìí tí wọ́n wọ́n fi ń pàdánù ẹ má gbàgbé pé wọ́n pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City tí wọ́n kojú ní kò pẹ́ kò pẹ́ yìí ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé yìí ẹni tí ń ṣe akọ́nìmọ̀ọ́gbà wọn ìyẹn Eric ten Hag ló ti wá bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé ẹ wò ó a mọ ohun tí à ń dojúkọ báyìí ṣùgbọ́n àkànṣe iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ òun ni a wà báyìí ìpele yẹn la wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tí àwọn agbábọ́ọ̀lù wa tó wọ́n ní ìfarapa tí wọ́n bá lè gbáradì tí wọ́n bá lè padà sí eh, inú kan agbábọ́ọ̀lù Manchester United kí ló dé tí àwọn nǹkan kò ṣe ní ṣẹnu re ẹ gbà á lásìkò yìí ẹ bá wa fi ṣoṣù ẹ fi para àkànṣe iṣẹ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ́wọ́ yìí ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù eh, Chelsea kí ló ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea níbi tí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbà wọn ìyẹn Mauricio Pochettino ó ti gbà ó ti sọ di mímọ̀ pé òun mú ìdí pàtàkì tí inú ṣe ń bí ẹ̀yin olólùfẹ́ pep ikọ̀ agbábọ́ọ̀lù manchester united ó ní ẹ má bínú ẹ̀yin agbábọ́ọ̀lù chelsea jàre ẹnu mi àgò ní pé ẹ̀hún mọ̀ wípé nǹkan ò dán mọ́rọ́mọ́rọ́ lásìkò yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea òun sì mọ̀ pé eléyìí ó tó kéèyàn máa bínú tíyàn bá ń ṣe àṣeyọrí lóòrèkóòrè tó fi mọ́ bí wọ́n ṣe gbá omi ayò méjì méjì pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù brentford lọ́sẹ̀ tó kọjá ẹ má gbàgbé pé ipò yẹn kọkànlá òun ni wọ́n wà lórí tábìlì ìdíje líìgì orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ìyẹn EPL Mauricio Pochettino ló ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó a ti gbọ́ gbogbo igbe tí ẹ̀yin olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tí ẹ̀ ń pariwo báyìí mo sì mọ̀ wípé lótìtọ́ àti lódodo eh, mo ti wá gba gbogbo ẹ̀ lótìtọ́ àti lódodo pé ègún tẹ̀ ń bù mí ẹ jẹ́ kí n gbà mọ́ra mo ti fi ṣoṣù mo mọ̀ pé inú ń bí lọ́wọ́lọ́wọ́ báyìí ni ló jẹ́ kẹ́ ẹ máa fi gbogbo àwọn nǹkan wọ̀nyí hàn eh, Mauricio Pochettino òun ló sọ eléyìí di mímọ̀ ẹ má gbàgbé pé àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù eh, Chelsea ni wọ́n ti ń pariwo kí wo ìyẹn jẹ́ lápá ti ọ̀rọ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea o látàrí bí nǹkan ò ṣe lọ déédé fún wọn nígbà tí wọ́n fìdí rẹmi ní gbogbo ìgbà tó fi wà ní ipò kọkànlá lórí tábìlì ìdíje líìgì EPL ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ Mikel Arteta ẹ rántí ẹ̀ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal òun ló ti sọ di mímọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àti Manchester City lọ́jọ́ àìkú Sunday ọ̀la ó ní ẹ wò ó ẹni bá jáwé olúborí ẹni ò sí jáwé olúborí náà ní àwọn méjèèjì kọkàn mi o ohun tí ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ní àṣeyọrí ikọ̀ agbábọ́ọ̀lù tí mò ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ìyẹn Arsenal lọ́wọ́ yìí ẹ má gbàgbé wípé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni yóò máa ṣe bẹ́ẹ̀ ni yóò máa lápẹẹrẹ láti lè sọ ẹni tí yóò máa gba ìdíje EPL ní sáà tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ sì má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àwọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dá ẹdun wọ́n rọ̀ bí òwe wọ́n gbìyànjú wípé àwọn fẹ́ débẹ̀ ṣùg ṣùgbọ́n ibi tọ́rọ̀ dé dúró yìí ọlọ́run nìkan ló lè gbé wọn débẹ̀ àfi tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àti Liverpool tí wọ́n bá fìdí rẹmi nìkan ni wọ́n lè fi dé ibi tí wọ́n fẹ́ dé ní sáà tí a wà yìí wọ́n bá bí léèrè wọ́n bí àtẹ́tà léèrè pé ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kílẹ̀ rí sọ torí ẹni bá jáwé olúborí ó ṣeé ṣe kí ó ní Eh, àwọn àfojúsùn láti gba ife ẹ̀yẹ EPL yìí ó Mikel Arteta wá dá wọn lóhùn ó ní ẹ wò mi ò lè rí nǹkan kan sọ sí ọ̀rọ̀ yìí o torí ohun tí mo gbájúmọ́ lásìkò yìí òun ni àṣírí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal hmm, kò sí nǹkan tó kàn mí ẹni bá jáwé olúborí ẹni ò sì jáwé olúborí ẹ jẹ́ kí wọ́n máa bára wọn fà á gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ẹ wò ó ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan bí wọ́n ṣe máa máa wáyé wáyé bákan náà kí tó máa fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ìyẹn ẹ mọ̀ wípé jogging club ó mà ti sọ di mímọ̀ wípé Manchester akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ìyẹn Pep Guardiola òun lòún gba tiẹ̀ ń jẹ́ dojú ẹ̀ ó pọ̀ jù torí pé tá bá sọ̀rọ̀ nípa àwọn akọ́nimọ̀ọ́gbá lórílẹ̀‐èdè àgbáyé hmm, àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn wọn ò tí ì ṣètò ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ìyẹn Pep Guardiola lọ́wọ́ yìí ẹni tó sọ̀rọ̀ eléyìí náà ni jogging club akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù eh, Liverpool ó sọ eléyìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lọ́la láàrin ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì náà eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa wòye pé níbi tọ́rọ̀ dédò yìí ó dà wípé <laughs> Francis eh, ó dà ń pé eh, jogging club òun ni ó ti ń gbé orí ó ti ń gbà fún ọ̀gá rẹ̀ ìyẹn mm, ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ìyẹn Pep Guardiola ẹ wò ó ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n fún yín bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa wá wáyé lónìí níbi ìdíje onírúurú líìgì ní orílẹ̀-èdè àgbáyé ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè eh, orílẹ̀-èdè France níbi ìdíje France Ligue 1 níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Lorient yóò ti máa kojú ik ikọ̀ agbábọ́ọ̀lù lyon lens àti brett wọn máa gbéná wojú ara wọn lẹ́ni ní kò ní dọ̀la germany níbi ìdíje german bundesliga wida bremen àti borussia dortmund wọn máa gbéná wojú ara wọn bayern munich àti mainz 05 wọn máa gbéná wojú ara wọn rb leipzig àti damatse wọn máa gbéná wojú ara wọn Augsburg àti Edefim àwọn náà wọn ò ní gbà lẹ́yìn ni kò ní dọ̀la Borussia Mönchengladbach àti FC colin wọn máa gbéná wojú ara wọn níbi ìdíje German Bundesliga ẹ jẹ́ kí n lọ sínú ìdíje Spanish La Liga ní àná òde yìí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọn jáwé olúborí o pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo lọ́pẹ́lọpẹ́ Lamine Yamal ẹ̀nà tí ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù yẹn ó ti ń rọ́wọ́ mú lásìkò yìí o òun lọ́mọ tí wọ́n ń sọ lẹ́nìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa tẹ̀síwájú Valencia àti àti Getafe wọ́n máa gbéná wojú ara wọn Cadiz àti Atletico Madrid wọ́n máa gbéná wojú ara wọn Granada àti Real Sociedad lẹ́ni náà ni kò ní dọ̀là tó bá wá di aago mẹ́sàn-án alẹ́ òní Girona àti Osasuna níbi ìdíje Spanish La Liga bí wọ́n ṣe máa gba nìyẹn nínú ìdíje Italian Serie A lórílẹ̀‐èdè Italy orílẹ̀‐èdè Italo eh, Cagliari àti salant eh, Salanitana, wọ́n máa gbéná wojú ara wọn Sassuolo àti Florenzone wọ́n máa wojú ara wọn Bologna àti Inter Milan àwọn náà máa gbéná wojú àwọn Girona àti Monza lẹ́nìí ni kò ní dọ́là ẹ jẹ́ ká wá lọ síbi ìdíje EPL lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì Manchester United àwọn náà máa ṣíde ìfẹsẹ̀wọnsẹ̀ òní kojú ikọ̀ agbábọ́ọ̀lù Everton Wolverhampton àti Fulham àwọn náà máa kojú ara wọn lẹ́nìí Crystal Palace àti Luton Town wọn á gbéná wojú ara wọn àti bákan náà ìfẹsẹ̀wọnsẹ̀ léyìí ó ṣe bẹ́ẹ̀ ó máa ṣe apá kan jà mọ́ torí pé hmm, ẹni bá jáwé olúborí ó ti ṣe bẹ́ẹ̀ ó jáwé olúborí náà nìyẹn o Bournemouth àti Sheffield United wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n jọ máa mú nǹkan lẹ̀ lẹ́ni ni o tó bá wá di hmm, àṣekágbá fún ti àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó máa wáyé lónìí ibẹ̀ láti máa rí Arsenal àti Brentford bí wọ́n ṣe máa gbéná wojú ara wọn lọ́lọ́kọ̀ òjọ̀kan ó dọ̀la Liverpool àti Manchester City kan tó kojú ara wọn bákan náà Real Madrid ọ̀la làwọn náà máa gba ìfẹsẹ̀wọnsẹ̀ tiwọn. ẹ wo oníyan ṣe wọn lọ́ka ṣun gbogbo yìí tẹ̀ bá wa jẹ́. ọ̀nà àlàyé náà lòun. Ramadan Kareem. ọpẹ́ ni fún ọba Allah tún fún wa láǹfààní. ìtọ́ múni náà kí gbogbo mọ́mìyí àti mùmìnà wà fojúsọ́nà ètò kan ètò kan. oṣù alápọ̀nlé. bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò kan ọgọ́rí afẹ́fẹ́. àkókò Ramadan ọdún yìí tí í ṣe zero fourteen forty four lórí ìkànnì BGI TV. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn kọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé aago mọ́kànlá sí méjìlá àbọ̀ ọ̀sán. oṣù alápọ̀nlé wọlé oṣù ọlá oṣù gbígbàdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ àti ìbáṣepọ̀ tó dánwọ́rọ́ pẹ̀lú ọba àlá tí í ṣe oṣù Ramadan. abala méjì lètò náà pín sí. abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́. níbi tí àwọn al-ulama àwọn àgbààgbà fà lọ́run gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀lẹ́ àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn. níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ rabandẹ bíi owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alkuran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà la sì tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn. bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alkuran alápọ̀nlé láti fi gbé ètò lárugẹ. bẹ́ẹ̀ sì là ń rọ̀ yín ẹ̀ka ìpolówó ọjà wa zero seven zero three eight two two six one six zero zero seven zero three eight two two six one six zero. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀lẹ́. ó ẹ káàbọ̀ padà sí abala tá a ti máa túṣu désàlẹ̀ kòkò fún yín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 BGI TV ìgbésẹ̀ ọlọ́gbọ́n ló yẹ kẹ́ gbé ẹ̀yẹn mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yẹn ẹ̀yẹn mú kọ sílẹ̀ tẹ́ bá ti mú kọ sílẹ̀ gbàgbẹ́ kan sí wa nípa ti ìpolówó ọjà àsìkò àwẹ̀ Ramadan la wà yé ẹ̀yin tẹ́ fẹ́ bá wa ṣonígbọ̀wọ́ àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan tí a sì ṣe àgbékalẹ̀ rẹ̀ níkànnì BGI TV ẹ̀yin náà gba ibi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ yẹn ẹ gbàgbẹ́ kan sí wa ẹ wò ó ládá tó pọ̀ lẹ́yìn náà máa rí gbà lọ́jọ́ àlèkè àmọ́ torí lásìkò ààwẹ̀ Ramadan yìí àwọn àwọn ìbùkún rẹpẹtẹ rẹpẹtẹ ni ọba yálà ti ìbọba aláàánú ó ti yọ̀ǹda fún gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ sí ìtọrẹ àánú àbí ṣe ìrànlọ́wọ́ fún àwọn làkejì ẹ̀yin náà ẹ má gbẹ̀yìn nípa ti àwọn ìbùkún tí a ti ṣe ìpèsè rẹ̀ sílẹ̀ lásìkò ààwẹ̀ Ramadan yìí ẹ wò ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo lè fi ṣe ìrànlọ́wọ́ fún yín láti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lásìkò àwẹ̀ Ramadan yìí ẹyá ẹ jẹ́ kí n bọ́ sí ìdí iṣẹ́ láàárọ̀ yìí àwọn ní Adédìẹyìn má ṣe àgbọ̀nlẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín lẹ́rẹ́ bí rìn àkọ́bù tí ọwọ́ mi kọ́ bà láàárọ̀ yìí àná ni wọ́n ṣe àyájọ́ àwọn obìnrin lágbàáyé International Women's Day àná ni wọ́n ṣe gbogbo ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ àṣeyọrí dé balánà ṣùgbọ́n lórílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìjẹ́ tẹ́ mọ̀ wípé àgbáríjọ àwọn obìnrin lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti darapọ̀ mọ́ àwọn obìnrin akẹgbẹ́ wọn lórílẹ̀‐èdè àgbáyé láti ṣe ìsàmìsí àyájọ́ àwọn obìnrin lórílẹ̀‐èdè àgbáyé ẹni tí wọ́n ń ṣe aṣòfin àgbà ìyẹn abẹnugan ilégbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà aṣòfin Godswill Akpabio ló ti wá sọ di mímọ̀ láti bá wọn ṣe àjọyọ̀ àyájọ́ àwọn obìnrin lánàá ó sọ wípé mo fi dá yín lójú wípé gbogbo ẹ̀yin obìnrin ẹ̀ eh, á máa mú ọ̀rọ̀ ìgbé ayé yín ní ìrọ̀rùn eh, gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ líìbù ayé yín gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ máa eh, ní ìgbé ayé tó nítumọ̀ gbogbo eléyìí la máa mú lọ́kùnkúndùn lórílẹ̀‐èdè nàìjíríà Godswill Akpabio òun ló fi ọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde èyí tí ó wá láti ọwọ́ ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ìgbóhùnsí afẹ́fẹ́ àti ìpolongo Eseme Eyibo òun lorúkọ rẹ̀ nínú àtẹ̀jáde náà náà lọ ti ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn obìnrin láti sọ di mímọ̀ fún yín pé lórílẹ̀‐èdè nàìjíríà àwa náà àbáyín yọ̀ àbáyín dunnú látàrí bí ọjọ́ yìí ṣe wáyé láyọ̀ àti àlàáfíà bákan náà ló sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó ẹ̀yin obìnrin ẹ̀yin ni ẹni tí ó ṣe pàtàkì lórílẹ̀ àgbáyé àwa náà á mú ọ̀rọ̀ yín á mú lọ́kùnkúndùn àní fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ yín lásìkò tí ó dé báyìí á bá yín dòwò pọ̀ nípa ti àwọn nǹkan tí ẹ bá yàn láàyò láti máa mú ìdàgbàsókè bá ọ̀rọ̀ àwọn obìnrin lórílẹ̀‐èdè nàìjíríà lákòótán ẹ wò ó aṣòfin Godswill Akpabio ó sọ di mímọ̀ wípé òun yóò sọ wípé òun dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin fún ìtọ́jú tí wọ́n ṣe fún àwọn ọkùnrin ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ o nípa ti ọ̀rọ̀ àwọn obìnrin ti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà torílẹ̀‐èdè nàìjíríà nàìjíríà tí wọ́n bá yọ lánàá tí wọ́n tún kí fún àyájọ́ wọn tó kù láyọ̀ àti àlàáfíà ezekweli ẹ̀rántí arábìnrin yìí ẹ̀hẹ́n nìkan tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà obi ezekwesili òun ni wọ́n ti sọ di mímọ̀ lórúkọ rẹ̀ ní àná wípé ẹ wò níbi tọ́rọ̀ dédú lórílẹ̀‐èdè nàìjíríà yìí orílẹ̀‐èdè nàìjíríà ó fi ti fẹ́ di pápá ìṣeré ìpànìyàn lórílẹ̀‐èdè nàìjíríà ó kọminú nípa ti ìpànìyàn tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀‐èdè nàìjíríà ìpànìyàn àwọn obìnrin ọkùnrin ọkùnrin ọ̀dọ́ àwọn ọmọdé tí wọ́n pa ní ìpakúpa yìí ó ní eléyìí kò tọ̀nà tó lórílẹ̀‐èdè nàìjíríà ó jẹ́ ohun tó ń bọ̀ òun lọ́kàn jẹ́ gẹ́gẹ́ bí obìnrin tóun sì jẹ́ abiyamọ lórílẹ̀‐èdè àgbáyé ó sọ eléyìí nígbà tó fi ọ̀rọ̀ náà sí orí ẹ̀rọ abẹ́yẹfò twitter x báyìí x ni pé ẹ wò ó òun fẹ́ tọ́ka sí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí kò ìbójúmu lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ó ní ẹ wò ó orí orílẹ̀-èdè nàìjíríà ó ti di pápá sísọ ẹ̀mí nù káàkiri orílẹ̀-èdè yìí ó ní gbogbo àwọn kan wọ̀nyí ló ń ṣẹlẹ̀ bí wọn bá jí ní gbélé ní pápá àwọn èèyàn lọ́jà àti rẹ́rẹ́ ẹ wò ó ó ní gbogbo àwọn kan wọ̀nyí kò dùn mọ́ àwọn nínú bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn lọ́nà tí ò tọ́ lórílẹ̀-èdè nàìjíríà ó bá sọ di mímọ̀ sí iwájú o nígbà tí ó sọ di mímọ̀ wípé ẹ wò ó ọ̀rọ̀ tó wà lórílẹ̀-èdè nàìjíríà yìí kò yẹ ká máa fi ti ẹ̀yà ẹ̀sìn ẹ̀ ètò ọrọ̀ ajé wa tó dé dúró lásìkò yìí àti àwọn ọ̀rọ̀ òṣèlú kò yẹ kí a máa fi mú ọ̀rọ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó ní ká fi ọwọ́ sowọ́pọ̀ ká fi ọwọ́ wé ọwọ́ ló lè jẹ́ kí àṣeyọrí dé bá orílẹ̀‐èdè nàìjíríà láti gbógun ti gbogbo àwọn ìwà ọ̀daràn ìpànìyàn lọ́nà àìtọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ẹ wò ó orílẹ̀‐èdè nàìjíríà ó jẹ́ orílẹ̀‐èdè kan tó jẹ́ wípé orílẹ̀‐èdè tí òun nífẹ̀ẹ́ sí jù ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ dé dídùn yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń kọ òun lóminú eléyìí ni ọ̀rọ̀ tí arábìnrin yìí tó jẹ́ alákòóso àná lórílẹ̀‐èdè nàìjíríà e, Obi Ezekwele ó sọ di mímọ̀ ó yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ sí iwájú fún yín lórí ọ̀rọ̀ ìpalẹ̀mọ́ e, àwẹ̀ Ramadan àti àwẹ̀ lẹ́ǹtì èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ìjẹ́jẹ́ mọ̀ wípé àjọ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS káàkiri orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti fi ohùn ṣọ̀kan ni wọ́n ti gba àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí lámọ̀ràn wípé lásìkò yìí ẹ jẹ́ kí a bu omi rin ètò àlàáfíà ìṣọ̀kan àti ìlọsíwájú lórílẹ̀-èdè nàìjíríà wọ́n sọ eléyìí di mímọ̀ sí iwájú nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní àná ìyẹn ọjọ́ ẹtì friday láti ẹnu ẹni tí ń ṣe adarí fún ẹ ẹ̀ka ètò ìpolongo ti àjọ DSS àti ìkànsí ara ẹni fún àjọ DSS ìyẹn Peter Afunaya ìbùn ló ti sọ di mímọ̀ lánàá nínú àtẹ̀jáde tó fi léde wípé a rọ gbogbo ẹ̀yin mùsùlùmí àti ẹ̀yin kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ṣe ń bá àwẹ̀ lẹ́ǹtì lọ tí àwọn mùsùlùmí sì fẹ́ gbìnàyà àwẹ̀ Ramadan tí wọ́n ẹ ṣe bẹ́ẹ̀ ẹ gbé ìwà ojúlalá kàn fi ń ṣọ́rí ẹ gbé wọ ẹ wà fíjìláǹtì òun ni wọ́n sọ fún gbogbo àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kristẹni àti mùsùlùmí lásìkò yìí torí pé lápọ̀ ọ̀dọ̀ ti àwọn àwọn àṣe yìí táwọn lè ṣe nípa ti ọ̀rọ̀ ètò ààbò ẹ̀yin náà ẹ ṣe tiyín lápọ̀ ọ̀dọ̀ tiyín ọba tún fi àsìkò náà wọ́n fi rọ gbogbo àwọn ẹlẹ́sìn yìí láti ṣe kíni láti ní ìṣọ̀kan ní àlàáfíà àti ìlọsíwájú láàrin ara wọn fún ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n sọ gbogbo eléyìí láti fi ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ tó lápẹẹrẹ lásìkò yìí lórílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní kí wọ́n gbàgbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ti ohun tí à ń kojú lórílẹ̀‐èdè nàìjíríà yìí kí wọ́n gbájúmọ́ ohun tí ọlọ́run gbé kalẹ̀ sí iwájú wọn nípa ti àwẹ̀ lẹ́ǹtì yìí àti àwẹ̀ ramadan kó fi àsìkò yìí gan kí wọ́n fi eh, bẹ̀ẹ̀ sọ́dọ̀ ọlọ́run wípé ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà lákòótán ọba rọ gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti ṣe ìrànlọ́wọ́ fún ètò ọrọ̀ ajé orílẹ̀ yìí kó má bàa ṣe bẹ́ẹ̀ kó má fi orí wọn kó má fi ẹ̀gbẹ́ wọn gànà mọ́ látàrí ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ wo àjọ DSS ti orílẹ̀-èdè nàìjíríà wọ́n sọrọ ilẹ̀kùn o wọ́n rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbé ìwà ojúlala kàn fi ń ṣọ́ríwọ̀ lásìkò ààwẹ̀ Ramadan àti lẹ́ǹtì èyí tí ó ń lọ lọ́wọ́ kí wọ́n sì má gbàgbé láti bomi rin ìwà àlàáfíà àti ìṣọ̀kan láàrin ara wọn ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ inú ìwé ìròyìn Vanguard mo ti rí ìtí mo ti ní kí n ṣe ṣe bẹ́ẹ̀ kí n tètè mo wá sí etí ìgbọ́nyín bí àwọn ikọ̀ tẹlẹ̀múyẹ́ DSS ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ikọ̀ ọmọ ológun ni wọ́n ń sọ̀rọ̀ lásìkò yìí o wọ́n ti sọ di mímọ̀ fún àwọn mùsùlùmí bí wọ́n ṣe fẹ́ gbìnà ọ̀yá ètò ààbò ètò ààwẹ̀ wọn lórílẹ̀‐èdè nàìjíríà ikọ̀ tẹlẹ̀mú ikọ̀ ọmọ ológun orílẹ̀‐èdè nàìjíríà ti orílẹ̀‐èdè yìí wọ́n sọ di mímọ̀ sí iwájú pé ẹ wò ó ẹ fọkàn balẹ̀ àwa gan a ti gbáradì nípa ti àwọn tó fẹ́ máa dúkokò sí ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò tí ààwẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n fi ọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde tí wọ́n fi kí gbogbo àwọn kìrìsìtẹ́nì fún ààwẹ̀ lẹ́ǹtì wọn bákan náà wọ́n tún fi léde nípa ti ìpalẹ̀mọ́ àwọn mùsùlùmí tí wọ́n ṣe ìgbáradì fún ààwẹ̀ Ramadan wọ́n rọ̀ wọ́n o wọ́n ní àwọn náà tún sọ̀rọ̀ tí àjọ DSS gbé sọ ní àkọ́kọ́ ní ẹgbẹ́ ìwà ojúlá lákọ̀fin ṣọ́rẹ́ ẹgbẹ́ wọ̀ báwa ṣe ń ṣe tiwa lápá ọ̀dọ̀ tiwa ẹ̀yin náà ń ṣe tiyín lápá ọ̀dọ̀ tiyín ó ní gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìdúkòkò sí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀ Nàìjíríà àní fi àyè gba gbogbo àwọn kan wọ̀nyí lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ nínú ìwé ìròyìn daily post òun ni mo ti rí láàárọ̀ yìí tí mo ní kí n tètè kí n ṣe bẹ́ẹ̀ kí n mú wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ó yá ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè àwọn kọ́sítọ́ọ̀mù wọ́n mà ti ń di ẹ̀rù ẹ̀bí bí ètò ààbò oúnjẹ ṣe wọ́n gbọ̀nà bó ṣe fi ẹ̀gbẹ́ wọ́n gbọ̀nà lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo ẹ̀bí yìí ni wọ́n mà ti dì lérí àwọn ohun tí orílẹ̀‐èdè nàìjíríà ń kojú lásìkò yìí o ikọ̀ aṣọ́bodè ti orílẹ̀‐èdè nàìjíríà Nigerian custom ni wọ́n ti di ẹ̀rù ẹ̀bí bí nǹkan ṣe nira lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti dì í lé gbogbo àwọn nǹkan tó ní ìlú ìkó nǹkan wọlé ìkó nǹkan jáde lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ti sọ di mímọ̀ pé ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ó tètè wọ́n gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí àwọn ọ̀rọ̀ yìí wọ́n ní ìnira táwọn orílẹ̀-èdè nàìjíríà ń kojú lásìkò yìí ló jẹ́ kí wọ́n máa kó oúnjẹ àti àwọn nǹkan tí ò bá ti orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ kí wọ́n máa kó wọlé lọ́nà àìtọ́ láti mú ìrọ̀nà bá ara wọn lórílẹ̀-èdè nàìjíríà wọ́n wá sọ di mímọ̀ wípé ẹ wò gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wáyé látàrí ìṣòro àìsí oúnjẹ àti àwọn nǹkan míì lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu ọ̀gá àwọn yẹn adéwálé adéníyè níbi tó ti sọ di mímọ̀ fún àwọn oníròyìn lọ́sọ̀bọ̀ ọ̀sẹ̀ tí a wà yìí pẹ̀ wò àti kò ní sú wa kò ní rẹ̀ wá ṣùgbọ́n ọ̀nà tí àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà fi ń kó oúnjẹ wọlé lọ́nà àìtọ́ àti àwọn nǹkan mìíràn kò bójúmu tó omi fẹ́ pọ̀ ju ọkà lọ kìdẹ̀ ń ṣe ẹ̀bi wọn bí kò ṣe látàrí e, ìṣòro ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan tí wọ́n kojú lórílẹ̀ nàìjíríà àwọn àjọ aṣọ́bodè àwọn ni wọ́n fi ọ̀rọ̀ yìí léde o gẹ́gẹ́ bí o ti ṣe rí ní àárọ̀ yìí tí mo sì ní kí n wá sí etí ìgbọ́yín ẹ wá gbọ́ eléyìí o eléyìí náà ó tún ṣe bẹ́ẹ̀ ó tún lágbára púpọ̀ ǹjẹ́ jẹ́ rántí àwọn ọmọ ilé ìwé èyí tí wọ́n kó lọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kaduna ṣe rántí wípé ìṣẹ̀lẹ̀ yìí òun ló ṣẹlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday níbi tí àwọn ajínigbé àti àwọn ìkọlọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n ti kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí lọ ẹ wò ó ẹni tí wọ́n ń ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna ìyẹn gómìnà Uba Sani òun ló ti wá ṣe ìlérí pé mo ṣe ìlérí fún gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ẹ̀yin tí ọ̀rọ̀ kàn wípé àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọn yóò padà láyọ̀ àti àlàáfíà bí ẹ kò bá gbàgbé nípa àwọn agbésùmọ̀mí jàǹdùkú yìí àwọn ajínigbé ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n lọ kó àwọn ọmọ yìí ní agbègbè kúrígá ìjọba ìbílẹ̀ Chikun ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti kó gbogbo wọn kí gómìnà yìí tó wá ṣe àbẹ̀wò lọ sí àwọn tí ọ̀rọ̀ náà kàn láti rí i pé àwọn ọmọ yìí wọ́n padà láyọ̀ àti àlàáfíà gómìnà Ọbásanì yìí ló ti fi dá àwọn ará ìlú náà lójú àti àwọn òbí tó fi mọ́ àwọn alágbàtọ́ ó fi dá wọn lójú pé ẹ wò ó dùn mí jọjọ púpọ̀ láti rí i pé irú báyìí báyìí ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ mi kò sì dùn mọ́ mi nínú torí náà mo fẹ́ fi àsìkò yìí pẹ̀lú agbára ta gbélé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kaduna wípé àwọn ará bí yìí wọ́n kàn ọmọ yẹn padà láyọ̀ àti àlàáfíà kò ní ṣe ohun tí yóò ṣe wọ́n ẹ jẹ́ kí n sọ ẹ síwájú ní ìwé ìròyìn The Punch ni mo ti rí láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti ṣe jẹyọ láàárọ̀ yìí ó yá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ wò ó bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ètò ojúmọ́ aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn ni a wà báyìí níbi tí mo ti ń fún yín láwọn ìrìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òye ẹ̀yà ẹ jẹ́ kí n sọ di mímọ̀ sí iwájú fún yín látàrí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí lórílẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹnìkan tó jẹ́ ọba tó ṣe gbòógì ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ògùn ọba Aláké ti ilẹ̀ Ẹ̀gbá ọba Adédọ̀tún òun ló ti pè fún ìṣọ̀kan láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí àwọn nǹkan máa gbèrò sí lórílẹ̀-èdè Nàìjíríà kódà ìṣọ̀kan yìí a máa mú ìdàgbàsókè máa wà láwùjọ ní ilẹ̀ yorùbá eh, ọba aláké ti ilẹ̀ ẹ̀gbá òun ló fi ọ̀rọ̀ yìí léde lánàá níbi tí wọ́n ti ṣe eh, ìsàmìsí fún ẹnìkan tó ti di olóògbé olóyè tairu ọlálẹ́yẹ ẹni tí ó jẹ́ eh, ẹnìkan àgbà alábòjútó sí ilẹ̀ òkèrè ìyẹn united kingdom níbẹ̀ ni wọ́n ti níbi tí a ti rí ẹni tí orúkọ rẹ̀ jẹ́ jẹ́ Ṣàfàdí Ìṣọ̀lá gẹ́gẹ́ bí òun ló jẹ́ bàbá sí wọ́n máa ń ṣe ìrántí bàbá yẹn ni ọba lákè bá yọjú síbẹ̀ ìyẹn ọba Adédọ̀tún Gbádébọ̀ níbẹ̀ ni ọba Gbádébọ̀ tí wàá sọ di mímọ̀ wípé ẹ wò ó ẹ jẹ́ ká fi àsìkò yìí kódà ní àsìkò tí ayẹyẹ Lísàbí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ ká kọ̀ má ṣe ayẹyẹ lásán bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká ṣe Lísàbí festival bẹ́ẹ̀ lásán lásán ṣùgbọ́n ẹ jẹ́ ká bu omi rin àṣà àti ìṣe wa ní ilẹ̀ gbà tó fi mọ́ ní ilẹ̀ Yorùbá bákan náà ni ọba aláké ó tún rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn wípé ẹ wò ó níbi tọ́rọ̀ dídúró yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ìṣọ̀kan ló yẹ ká máa fi bára wa lò lórílẹ̀‐èdè Nàìjíríà láti rí pé gbogbo àwọn nǹkan tí à ń là kọjá yìí kò borí wa lórílẹ̀‐èdè yìí ẹ wò ó wọn ilé yìí ilẹ̀kùn rẹ̀kẹ̀ rẹ̀kẹrẹ̀kẹ ọ̀rọ̀ tó jáde láti ẹnu aláké ti ilẹ̀ gbà ọba gbadébọ̀ eh, ah, adédọ̀tun ọ̀hún ló fi gbogbo ọ̀rọ̀ yìí léde nípa ti ìpalẹ̀ nígbà tí wọ́n ń ṣe pọ̀pọ̀ ṣìṣe ọdún lísàbí ẹ wo ọ̀rọ̀ yìí eh, ọba yìí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n ohun tí wọ́n rí ọwọ́ tọ́ka sí tí ó ṣe gbòógì nínú ọ̀rọ̀ tó wọ́n sọ òun ni pé wọ́n ní ẹ jẹ́ ká fi ìfẹ́ ìṣọ̀kan àti àlàáfíà jẹ́ ká fi bára wa lò ní ilẹ̀ ìgbà àti ní ilẹ̀ yorùbá ọba yìí òun ló fi ọ̀rọ̀ náà léde eléyìí náà ló tún mú mi rántí ló mú mi rí ìròyìn kan tó ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́re lórílẹ̀‐èdè nàìjíríà ti apá ilẹ̀ yorùbá wọ́n mà ti sọ̀rọ̀ wọ́n fi ohun léde wípé ẹ wò àtúntò restructuring restructuring yẹn òun gangan la fẹ́ o kò sóhun tó máa yí padà lọ́kàn tiwa o ẹgbẹ́ afẹ́nifẹ́re ni wọ́n bu omi rin ọ̀rọ̀ yìí lórílẹ̀‐èdè nàìjíríà wípé níbi tọ́lọ̀ dédò yìí kò sí nǹkan mìíràn tí ó lè jẹ́ ọ̀nà àbájọ lórílẹ̀‐èdè nàìjíríà àfi ká ṣe àtúntò ìyẹn restructuring lórílẹ̀‐èdè nàìjíríà kódà àwọn nìkan kọ́ lọ́sọ̀ọ́ ẹgbẹ́ Ohanaeze Ndigbo káàkiri àgbáláyé ni wọ́n jọ panupọ̀ pẹ̀lú ẹgbẹ́ afẹ́nifẹ́re láti sọ ọ́ di mímọ̀ wípé ẹ wò ó àti fi ara jìn fún ìwà yìí àti fi ara jìn fún ọ̀rọ̀ yìí pé hmm, restructuring ìyẹn àtúntò la fẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà ni wọ́n sọ ọ́ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó pínpín agbára lórílẹ̀‐èdè nàìjíríà ó lè ṣe kó ṣe bẹ́ẹ̀ kó mú àwọn nǹkan kan kó mú àwọn nǹkan kan dání lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n tá a bá wò ó dáadáa ó tún jẹ́ ọ̀nà kan tó lè jẹ́ ọ̀nà àbáyọ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá gbàgbé wípé láìpẹ́ láì jìnà òun ni ẹni tí ń ṣe òǹkọ̀wé àgbà ni ìyẹn wọlé ṣóyínká ó sọ di mímọ̀ wípé ẹ wò ó níbi tọ́rọ̀ dídúró gbàyè a gbọ́dọ̀ decentralize nàìjíríà ní orílẹ̀-èdè yìí ìtumọ̀ a gbọ́dọ̀ kúnyà kí oníkálukú máa bá tiẹ̀ lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe rí lásìkò yìí ó tún wá sọ yẹn Wọlé Ṣóyínká sọ di mímọ̀ sí iwájú pé tí irúfẹ́ nǹkan wọ̀nyí bá wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà á tún jẹ́ kí ipò agbára kó súnmọ́ àwọn ará ìlú dáradára torí pé àwọn ará ìlú wọ́n fẹ́ jẹ́ kí àwọn nǹkan kan wà ní eh, ìkáwọ́ wọn káwọn máa ṣe àmójútó gbogbo àwọn kan wọ̀nyí ọ̀rọ̀ yìí ni Wọlé Ṣóyínká sọ ní àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti Ọ̀hánẹ́sì Ndigbo ni wọ́n bá hẹ́ẹ́ mú ọdún làwọn náà bá fi ohùn léde wípé ẹ wò ó restructuring àtúntò la fẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ Ogboina òun ló sọ eléyìí di mímọ̀ lórúkọ ẹgbẹ́ Ohanaeze Ndigbo nígbà tí ẹgbẹ́ afẹ́nifẹ́re náà àwọn náà fi tiwọn léde láti ọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ wọn ìyẹn Jàre Àjàyí níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó a mọ ohun tí nǹkan wọ̀nyí tó gbé dání lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn tá bá sọ̀rọ̀ nípa àtúntò àwa náà sì ti gbáradì fún ètò yìí lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ́ afẹ́nifẹ́re àwọn ni wọ́n sọ eléyìí di mímọ̀ bákan náà wọn kò dákẹ́ o wọ́n ní ẹ wò ó ọlọ́pàá ìpínlẹ̀ ọlọ́pàá ìjọba ìbílẹ̀ àwọn sì dúró lórí ọ̀rọ̀ yẹn o ń pé àwọn fẹ́ jẹ́ kí ó fi ẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bí àwọn ṣe ń pariwo fún restructuring àtúntò lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ o nípa ti ọ̀rọ̀ èyí tó ń bọ́ lẹ́nu àwọn àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́re àti ẹgbẹ́ ọ̀hánìyèsè ń dìgbò ó yá ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú ìṣẹ̀lẹ̀ kan òun ló ṣẹlẹ̀ báyìí o tó ti gba orí ẹ̀rọ ayélujára kan ìyẹn gómìnà bàgó ẹran ti gómìnà yìí nígbà tí gómìnà ìpínlẹ̀ niger ó ṣe àbẹ̀wò sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu lọ́jọ́bọ̀ thursday ọ̀sẹ̀ tá a wà yìí níbẹ̀ láti wá rí àwòrán kan níbi tó ti kúnlẹ̀ bí ẹni bọ ààrẹ bọ́lá ahmed tinubu ní ọwọ́ eléyìí làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bá mú dání lọ́wọ́ o ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn lọ́tún lọ́sì lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ní gbẹ̀ngbẹ̀yìn etí bàbá yìí yẹn gómìnà ìpínlẹ̀ niger etí ẹ̀ máa kún látàrí ọ̀rọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ sí àwòrán yìí ló bá jẹ́ kí òun náà fi òun léde láti sọ di mímọ̀ pé ẹ wo ọ̀rọ̀ tí <laughs> yẹmí ọ̀ṣíbàjò àti àwọn èèyàn kan sọ nígbà kan lórílẹ̀-èdè nàìjíríà wípé a gbọ́dọ̀ máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń fi léde lórí ẹ̀rọ ayélujára a gbọ́dọ̀ máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ àsìkò ti tó láti ṣe irúfẹ́ nǹkan wọ̀nyí gómìnà ìpínlẹ̀ niger yẹn mohammed bago òun ló sọ ọ́ di mímọ̀ nígbà tó pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti máa sẹ́ńsọ̀ láti máa wo gbogbo àwọn ohun tó ń lọ lórí ẹ̀rọ ayélujára káàkiri orílẹ̀-èdè nàìjíríà látàrí bí àwọn èèyàn kan ṣe ń ṣe àmúlò àwọn ohun tí wọ́n gbé sí orí ẹ̀rọ ayélujára lọ́nà àìtọ́ tó fi mọ́ ayédèrú ìròyìn ẹlẹ́jẹ̀ fake news èyí tí wọ́n ń gbé léde káàkiri eh, gómìnà bàgó òun ló fi ọ̀rọ̀ yìí léde níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti fi àmì ẹ̀yẹ kan dá lọ́lá láti jẹ́ bàbá ṣẹlẹ̀ eh, ẹgbẹ́ àwọn oníròyìn Nigeria Union of Journalists NUJ ẹ̀ka ti ìpínlẹ̀ Niger níbẹ̀ ni ó ti wá sọ di mímọ̀ pé mo gbọ́ ẹ fi mí jẹ bàbá yìí ìsàlẹ̀ yín ṣùgbọ́n àwọn kankan wà tó yẹ ká mójútó ìròyìn ẹlẹ́jẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ ká mójútó torí tá a bá ṣe irú àwọn nǹkan wọ̀nyí tá a bá mójútó dáadáa àwọn kankan máa wà lórí ẹ̀rọ ayélujára tí a máa yọ kúrò kó tó di pé ó di ìlú mọ̀ọ́ká ẹ wò ó ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ o nípa ti ìròyìn láàárọ̀ yìí gẹ́gẹ́ bí mo ti ṣe mú wá sí etí ìgbọ̀nyín ẹ wò ó ẹ jẹ́ kí n tẹ̀ sọ wájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ eléyìí ló ní ṣe pẹ̀lú ààrẹ àná hmm. muhammadu buhari ni o ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ètò ìkànsí ara ẹni adébáyọ̀ chítù òun ló ti sọ di mímọ̀ wípé ṣe rí àkọsílẹ̀ tí àwọn èèyàn kan ń gé gẹ̀gẹ̀gẹ̀ lásìkò yìí ìyẹn àkọsílẹ̀ stephen ọ̀rọ̀sọ̀yà ọ̀rọ̀sọ̀yà ọ̀rọ̀sọ̀yà sáyè tí wọ́n àkọsílẹ̀ tí wọ́n ń gbé káàkiri wọ́n ní lásìkò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari Ọ̀rànṣanyè yìí kò ṣe bẹ́ẹ̀ kò gbé sí iwájú ààrẹ àná Muhammadu Buhari o àwọn kò mọ ìdí tí kò ṣe ṣe bẹ́ẹ̀ ń pé tó bá jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ ó gbé síwájú wọn ni ó ṣeéṣe kí ààrẹ Muhammadu kó bu ọwọ́ lò ó Ṣítù yìí alákòóso àná fìkànsí ara ẹni òun ló sọ gbogbo àwọn kan wọ̀nyí ní wípé lásìkò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ìyẹn àsìkò ìṣèjọba rẹ̀ lákọ̀ọ́kọ́ láti ọdún 2015 sí ọdún 2019 ààrẹ Muhammadu kò rí nǹkan tó ní pẹ̀lú àkọsílẹ̀ ẹni yìí tó wá di pé òun ni àwọn èèyàn ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí lásìkò yìí ó ní tó bá jẹ́ pé ọ̀gá òun gbà náà ìyẹn Muhammadu Buhari tó bá rí àkọsílẹ̀ yìí kí ló dé tí kò ṣe ní gbé lò kí ló dé tí kò ṣe ní ṣe àmúlò rẹ̀ ṣùgbọ́n níbi tọ́rọ̀ dídó báyìí ó bà ní kò tí bàjẹ́ ẹ lọ gbé fún ààrẹ bọ́lá ahmed tinubu ẹ jẹ́ káwọn lò ó nínú ìṣèjọba tiwọn tí ó máa máa wúlò fún wọn ẹ dẹ̀ má gbàgbé pé peter obi òun náà ti sọ di mímọ́ fòǹtẹ̀ lu àkọsílẹ̀ yìí pé hmm, àkọsílẹ̀ yìí tó bá dé bóun jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ni òun náà á ṣe àmúlò kíní gangan á lè ṣe kíní á lè bọ́ sí ojú rẹ̀ ẹ wò ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ nípa ti ìṣèjọba àná ti ààrẹ muhammadu buhari ẹ jẹ́ kí ń sọ di mímọ̀ sí iwájú fún yín o nípa ìròyìn eléyìí ìròyìn yẹn kò dùn mọ́yàn nínú ṣùgbọ́n kí ni ká ṣe ṣe iṣẹ́ tí mo gbà ni kí n mú ìròyìn wá sí etí ìgbọ́yín ló jẹ́ kí n mú ìròyìn yìí ló jẹ́ kí n fẹ́ mú ìròyìn wá sí etí ìgbọ́yín bàbá kan rèé ẹni ọdún ọgọ́rin ìyẹn eighty years Isiaka Àyìndé lórúkọ rẹ̀ o ìròyìn ti sọ di mímọ̀ wípé bàbá yìí ló ti fọwọ́ ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ ó kọ̀ mí ti suicide ni o ní agbègbè arárọ̀mí ìmọ̀ta ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn ti ṣe fi ọ̀rọ̀ náà léde pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ìwé ìròyìn kan tó gbajúgbajà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun ló ṣẹlẹ̀ ní nǹkan bíi aago méje ààbọ̀ alẹ́ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí a wà yìí kí wọ́n tó fi tó ọlọ́pàá létí nígbà tí wọ́n rí bàbá yìí tó ti ṣe bẹ́ẹ̀ tó ti pokùnso tó wá mì lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀ nínú ilé ilé ìdáná yẹn kíchìnì rẹ̀ òun ló ti fi ọwọ́ ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ wọ́n ní gbogbo eléyìí ni àwọn kọ̀ rí pé àwọn ọmọ rẹ̀ ni wọ́n rí pé ariwo ló ta láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wípé ẹ wò ó ẹ wá wo bàbá wa ẹ wá wo bàbá wa ní ilé ìdáná nígbà tí àwọn èèyàn yóò fi sáré dé ilé ìdáná wọ́n bá rí pé bàbá yìí hmm, òkú lẹ́lẹ́jà ń tà òkú ẹ̀ ni àwọn rí gẹ́gẹ́ bí ó ti ṣe fi ọwọ́ ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ wọ́n ní kódà ojú wíńdò ni wọ́n gbà wọlé láti dọ́là bàbá yìí látàrí bó ti tilẹ̀kùn mú ara rẹ̀ kó tó ṣiṣẹ́ èyí tó ṣe yìí ẹ wò ó nígbà tí wọ́n sọ ọ́ di mímọ̀ sí iwájú ilé alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin odeyin ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn pé lótìtọ́ àti lódodo ni bàbá yìí ó fi ọwọ́ ara rẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ wọ́n sì ti sín gẹ́gẹ́ bí ẹ̀sìn tó yàn láàyò ìyẹn ẹ̀sìn mùsùlùmí ẹ wò ó kọ́lọ́run kẹ́ bàbá yìí látàrí pé O fi ọwọ́ ara rẹ̀ da ẹ̀mí ara rẹ̀ ẹ jẹ́ kí n wá sọ di mímọ̀ fún yín ní pé eléyìí òun ló tún ṣẹlẹ̀ o ní ilé ìjọsìn kan kọ́lọ́run ṣàánú wa ni o ọ̀rọ̀ obìnrin ohun tó máa dálẹ̀ kò ní ọlọ́run jẹ́ kí agbára àwọn èèyàn kan ka lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n mà ti sọ di mímọ̀ o pé ìṣẹ̀lẹ̀ kan òun ló mà ti wáyé ní ilé ìjọsìn kan tí ó wà ní ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n porúkọ ilé ìjọsìn yìí ní Grace of Comfort Parish of the Cathedral eh, Celestial Church of Christ Ilé Ifẹ̀ ìpínlẹ̀ ni ó wà wọ́n ní ọkùnrin kan tó dàbí òṣìṣẹ́ òun ló ti ṣe ikú pa ẹni tí ó jẹ́ alákòóso ilé ìjọsìn náà látàrí pé wọ́n fi ọ̀rọ̀ kan jomitoro ọ̀rọ̀ láàrin ara wọn tí ọ̀rọ̀ náà fi yí wọ́ ló bá di ọ̀rọ̀ àríyànjiyàn ló bá mú kí arákùnrin yìí ṣekú pa ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ eh, Lékan Ògúndípẹ̀ tó jẹ́ adarí ilé ìjọsìn náà wọ́n sọ di mímọ̀ sí iwájú pé látàrí iṣẹ́ ìwádìí tí wọ́n gùn lé wọ́n rí pé ọ̀rọ̀ yìí ó fẹ́ dàbí ọ̀rọ̀ obìnrin ni wọ́n ń ṣe àríyànjiyàn rẹ̀ lé lórí tó fi mọ́ ọ̀rọ̀ owó ni irúfẹ́ nǹkan wọ̀nyí ló fi ṣe ṣe bẹ́ẹ̀ ló fi wáyé láàrin àwọn méjèèjì wọ́n ní arákùnrin yìí ó máa gun ogun olórí ilé ìjọsìn yìí ó gun yánnayànna ni o títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dé dúró yìí iléeṣẹ́ ọlọ́pàá kò tí ì sọ wọn kò tí ì lè fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ padà yọrí sí wọ́n padà fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé arákùnrin yìí ó ti ṣe bẹ́ẹ̀ àwọn ti àwọn tí ń gbìyànjú àwọn ti wà ní akọ́lò àwọn ẹ̀yẹn eh, akọ́lò àwọn ọlọ́pàá nígbà tí iṣẹ́ ìwádìí ń lọ sí iwájú wọn ní kódà ẹni tí ó jẹ́ afurasí yìí ó padà jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá yìí pé òun ṣe nǹkan yìí fún olórí ilé ìjọsìn yìí ẹ wò ó wọn ní iṣẹ́ ìwádìí ṣì ń lọ sí iwájú gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó lótìtọ́ àti lódodo àgbàrá ẹ̀jẹ̀ ni àwọn ti bá arákùnrin yìí lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ kódà wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìw ìwòsàn ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì èyí tó wà ní ilé Ifẹ̀ láti ṣe àyẹ̀wò tó máa ń ṣe fáwọn òkú yẹn ìyẹn autopsy láti lè mọ ohun tí ó ṣe kú pa arákùnrin gangan torí afurasí ni wọ́n sì fi kan ẹni tí ó lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí iṣẹ́ ìwádìí ń lọ síwájú ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ láàárọ̀ yìí ìròyìn eléyìí náà kò dùn mọ́ni nínú wọn ní ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún MC Olúọmọ ẹni tí orúkọ orúkọ rẹ̀ gangan jẹ́ Musiliu Akínsọ́yà MC Olúọmọ ní gbogbo àgbáyé mọ̀ sí o ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn olùrànlọ́wọ́ rẹ̀ tí wọ́n jọ máa ń kóhun rìn Akíntúnyè Bẹ́ńsì ló ti ṣe bẹ́ẹ̀ ló ti pàdánù ẹ̀mí rẹ̀ ẹni tí wọ́n rí ọkọ rẹ̀ nínú fọ́nrán kan tí ó fi ojúléde lórí ẹ̀rọ ayélujára tí ó dà wípé wọ́n ti ní ìpalára wọ́n ní ẹ wò ó ẹni tó wà nínú ọkọ̀ yìí òun náà ni Akíntóyè bẹ́ẹ̀ Sẹ́lẹ́ńsì wọ́n ní ọkọ̀ yìí ni ó ṣe bẹ́ẹ̀ ló ní ìjàmbá ọkọ̀ lórí afárá third milan bridge lọ́jọ́bọ̀ thursday alẹ́ ọjọ́bọ̀ thursday mọ́júmọ́ ọjọ́ ẹtì friday ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé o wọ́n fìdí ikú ọ̀gbẹ́ni yìí múlẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀rọ̀ rẹ̀ Ògúnṣeyè Vincent òun ló fi ọ̀rọ̀ náà léde lórí ẹ̀rọ ayélujára ìyẹn ìkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook wípé ẹ wò ó Benson ó jẹ́ ẹni ẹni akíkanjú tó sì ṣe kíni tó sì ní ìrètí àti àfojúsùn púpọ̀ ṣùgbọ́n ẹ wò ó ikú ọ̀gbẹ́ni yìí ó sì dàbí ẹ̀rù jẹ̀jẹ̀ nǹkan tó dàbí tó dùn òun púpọ̀ tó bá òun lójijì ó ṣọ́ọ̀kì òun bákan nígbà tó ń gbọ́ sí ikú arákùnrin yìí kódà wọ́n ní ọkùnrin yìí ló jẹ́ ẹni tó súnmọ́ MC Olúọmọ tímọ́tímọ́ tí wọ́n jọ máa ń kọ́ ọ̀wọ̀ kọ́ máa ń kọ́wọ̀ rìn lásìkò kí ìṣẹ̀lẹ̀ yìí tí ó tó wáyé ẹ wò ó gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí gbogbo àwọn nǹkan wọ̀nyí di ìròyìn tí kò dùn mọ́ni nínú láàárọ̀ yìí ṣùgbọ́n torí gbogbo nǹkan tí a gbà la ṣe ṣe kí ni la ṣe gbìyànjú láti tètè mú wá sí etí ìgbọ̀nyín ẹ jẹ́ kí n máa fi eléyìí káàdì ẹ̀ nílẹ̀ níbi tí àwọn ẹgbẹ́ ọ̀hánìyèsè mú sọ fún yín wọ́n ti rọ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu láti ṣe kí ni láti kó àwọn obìnrin sínú ìṣèjọba wọn kó má dàbí pé àwọn ọkùnrin nìkan ni wọ́n fi sínú ìṣèjọba wọn ẹ wò ó gbogbo eléyìí ni wọ́n sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti ṣe jẹyọ ní àárọ̀ òye ẹ wò ó ẹ jẹ́ ká máa fi yẹn ṣe lọ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ àdójòkò ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook gbàgede ìmọ̀ with aláwòye àdébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube ńkọ́ bàbá gbàgede ìmọ̀ làjẹ́ lórí YouTube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ẹ má gbàgbé subscribe